breaking news breaking news breaking news ẹ̀yin ọmọ ìyá mi ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kàn fẹ́ ṣe breaking news ó ní bíi ten ó pẹ́ fifteen minutes ẹ̀ẹ́ gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ pé alẹ́ òní ni ẹgbẹ́ agbábọ́ọ̀lù wa Super Eagle tí wọ́n fi ìdí rẹmi láti ọwọ́ ọ́pọ́nẹ́ǹtì wọn ní Cote d'Ivoire ṣùgbọ́n nǹkan kan kọ mí lóminú tí mo dẹ̀ fẹ́ káwọn èèyàn gbọ́ sí ǹjẹ́ mọ̀ pé prophet Tibetan ló kó bá ìgbésí ayé Super Eagle ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ it's not far-fetched tẹ́ bá rántí ìgbà kan ẹ jẹ́ kí n kọ́kọ́ fi fídíò kan hàn yín ná níbi tó ti kọ́kọ́ tó ti kọ́kọ́ fọ̀kásì world cup tó fìdí rẹmi ẹ wò. I played soccer for seventeen years? Hmm. The winner of the the man who the person that will take the trophy is France. That is not how they can do it. France. Yes, France will win. You know, that was one of our members who came for the harvest. I told his son that France will beat England. France will beat England. Then Morocco will beat Portugal. And when it happened, those that went to bet Nigeria, they were able to say, oh my God, people have put more money. I said, no. That's what the Lord revealed. Hey, ẹ ti rí yẹn ṣe ní ilé tó wá ṣẹlẹ̀ lórí ìtàlẹ́ tó mú mi súré pé màá bọ́jẹ́ ten minutes màá ṣe breaking news lórí ẹ̀ ni pé ní àárọ̀ èmi àti ọ̀kan nínú àwọn ọmọ mi la jọ lọ fún rìkọ́dì kan àwa wà ń bẹ̀ mo wá gbọ́ kọjọ́ ìpè ọjọ́ àdúrà kan táwọn kan ń ṣe pípé ẹ rí pé ọlọ́run máa dúró ti ọlọ́run máa dójú ti lágbájá o tó fọ̀ká sí pé nàìjíríà ló máa gba kọ́ọ̀pù o wọ́n á súnmọ́ wọn ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ yẹn ṣé tọ́lọ́run bá dójú tì gbogbo nàìjíríà lọ́lọ́run dójú tì yẹn wọ́n rí à ọlọ́run kọ́ ló wọn ní nǹkan tó ń jẹ́ àwọn kan fẹ́ pé ọlọ́run káwọn èèyàn mọ̀ pé ọlọ́run kọ́ ló rán ni pé tó bá ṣe fọ̀káàsì yẹn tí fọ̀káàsì yẹn bá jẹ pé àwọn èèyàn ó sì mọ nígbàgbọ́ nù pé ọlọ́run ló rán ẹ dákun ẹ lè ṣe ẹ̀gbọ́n kan tó sọ. I played soccer for seventeen years so it's not a thing of even using mathematics now. You were you were a footballer. I was a footballer for seventeen years so I did everything you know at times I felt so bad and when no, a, a, non, a, a useless man in the society We just come on board through church, through blogging, blog this and that. Who are you? Is that John We know when you look at that of the apostle 19, start from 10. Is that John We know, Paul We know, Stephen We know. Then who are you? That's what he said. But I am at the group of number one. I am number one. In anything, number one. In anything, I, even I was born, I'm firstborn. Anything, number one. Number one does not talk too much. Number one does number one normally have enemy because two, three, four, five are still there in millions. So automatically the Lord said, even in the final, except not semi-final, we played the final with South Africa. Already. And that was the final. So the final has been, the, played, has been already. played already. Even the trophies in Abuja, spiritually. Spiritually. Yes. Sir. So, so meaning Nigeria, Nigeria will emerge the winner. Nigeria is taking the trophy. That's no how you can do it. We are going to play tactical football. Um, um, this is a confirmed revelation from God. Sir, it already has been written. It's in my book. A confirmed one. Even though they go and hire Luna Mercy to join or Yaya Ture, koluture Dorogba, to join them again, this very one, you should forget it. But people are people are, are afraid that the Austin country is playing the final they will use the. Those who are afraid that this footballer, eh? even that I was telling them in my parlor, that Nigeria is going to lose seven people with this ball going to extra half. They told them. I think and people then people die. watching the match. they were have Yeah. So I told them. Then it happened. So automatically, and when everybody was just talking, I was just looking at it because the Lord has revealed the match to me already. <laughs> Ẹ káàbọ̀ ẹ̀yin èèyàn mi. Mo rò pé ẹ ti gbọ́ nǹkan tó sọ yẹn. Nígbà àtàkọ́kọ́ bó ṣe sọ náà nìyẹn tibẹ̀ tó tún ti lóun gbá bọ́ọ̀lù fún seventeen years ó play football fún seventeen years ṣùgbọ́n kùnà láti dárúkọ club tó play eh, tó play football pẹ̀lú ẹ̀yin èèyàn kí ni mo ń try láti fàyọ mi ò wá láti wá disrespect anybody ṣùgbọ́n mo wá láti wá fi yé wa wípé ẹ dákun torí ọlọ́run ayọ̀ wa ò ní dìbàjẹ́ ẹ dákun kí ló kan wòlíì nípa kó máa fọ̀kásí ọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ fọ̀kásí ìjọ tí àwọn àmì lè rí àwọn àwọn Boko Haram tí wọ́n wà ní igbó Sambisa ẹ fọ̀kásí bí wọn ó ṣe rí àwọn tí wọ́n ń pa wá lọ́mọ ní ilẹ̀ yorùbá ẹ fọ́kásì ẹ ẹ fọ́kásì bí wọ́n ṣe rí àwọn ọmọ wa kọ̀ọ̀kan tí wọ́n jí gbé nílẹ̀ yorùbá tí wọ́n wà lọ́wọ́ àwọn ajínigbé sìn tí wọ́n rìkwẹ́sì fún owó ńláńlá ẹ sọjẹ́sì yẹn ẹ dákun ọ̀rọ̀ bọ́ọ̀lù ló wá kan odidi odidi prophet láti máa fọ́kásì gẹ́gẹ́ bí àwọn ìyá kéékèèké bá gbéyàn sálẹ̀ kéékèèké bí àwọn ìyá ńláńlá bá gbéyàn sálẹ̀ àwọn kéékèèké ọkàn máa gorí ẹ̀. this is not to say pé kò sí àwọn christian pastor referent eh, àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú kìrìsìtẹ́nì tí ọlọ́run ń lò tí wọ́n ń sọ tí wọ́n ń sọ̀rọ̀ tó dẹ̀ rí bẹ́ẹ̀ ṣẹ̀mọ̀ pé ńgbà míì tí wòlíì tàbí àwọn àfà tí wọ́n bá sọ prediction kan tí ò bá rí bẹ́ẹ̀ ó ṣeé ṣe ká mọ̀ bù wọ́n ńgbà míì ó ṣeé ṣe ká mọ̀ bù wọ́n ńgbà míì ó dìpẹ́ǹdì lé arúgáǹsì tí wọ́n bá fi sọ nígbà tí èèyàn bá ti forecast nǹkan bíi márùn mẹ́fà méje sínú nǹkan mẹ́fà tó sọ àbí nínú nǹkan méje tó sọ tí mẹ́fà come to pass tẹ́jọ kan ọ̀bá ṣẹlẹ̀ náà a lè máa rò pé ah bóyá nǹkan tán rí yẹn bóyá ipasẹ̀ àdúrà ni wọ́n fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀ ní iwájú ọlọ́run bóyá sàrà ni wọ́n ṣe tó kásẹ̀ aburú yẹn kó wájú wọn àbí oríṣiríṣi ló nǹkan bẹ́yẹn that is ti ẹni tó forecast yẹn tí kò bá ṣe arrogantly tí kò fira rẹ̀ wé ọlọ́run ẹgbọ́n àti kínní àti kejì ẹgbọ́n nǹkan tó sọ sọ pé ọlọ́run ti fìdí ẹ̀ múlẹ̀ ẹ dákun sọlọ́run ló wá ń parọ́ báyìí ni àbí tibẹ̀ tán báwo ni tibẹ̀ tán yóò ṣe máa dọ̀tí ọlọ́run pẹ̀lú àwọn fíṣàn wèrè àwọn físàn tí ò lè come to pass wàá dẹ̀ máa dọ̀tí ọlọ́run tí nǹkan yẹn bá dẹ̀ ṣiṣẹ́lẹ̀ pẹ́rẹ́ gbàyẹn lọ́sẹ̀ lọ gbé jáde pé o ti sọ bẹ́ẹ̀ gbà báyìí kan wo inú ìwé ẹ̀ kan kan wo kinní kan o ṣàfẹ́ fọ́ọ̀sì rẹ̀ sí gbogbo ayé lọ́rùn láti bìlí pé ìwọ nìkan ló ń sọ̀rọ̀ tó rí bẹ́ẹ̀ wàhálàs wọ́n dẹ̀ mọ àwọn rẹ́fẹ̀rẹ̀ mo mọ àwọn pásọ̀ mo mọ àwọn prophet tí ọlọ́run sì ń lò lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ bó ti bá àwọn kan wá sójú wọ̀n yín àwọn kan sì wà ó pẹ́ ni o ó yá ni o pẹ̀lú ògùn ọlọ́run màá mú wọn wá sójú wọ̀n yín láwọn tá a lè testify sí iṣẹ́ ọlọ́run iṣẹ́ tí ọlọ́run ti ti fi gba ọwọ́ wọn ṣe láwọn tó ń gbàdúrà tó dẹ̀ ń rí bẹ́ẹ̀ tí wọ́n ń bọ́ lọ́run sọ̀rọ̀ màá bẹ̀rẹ̀ sí ni máa gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn prophet àwọn pastor àwọn wòlíì àwọn àfà àwọn àfà kan náà wà tó jẹ́ pé káwí bẹ́ẹ̀ ká sọ kọ́sẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run sábà ń fi sí wọn lẹ́nu bọ́ àwọn ò fi ara wọn wé ọlọ́run àwọn eléyìí á sọ bíi pé kò sọ ọlọ́run bí ẹni pé tàbí bí ẹni pé àwọn àtọ́lọ́jọ ń gbénu yàrá kan náà ntọ́lọ́run sọ sáwọn létí làwọn sọ jáde nígbà tá a bá wá ní ntọ́lọ́run sọ fún wa létí ọ̀bọ̀ wá rí bẹ́ẹ̀ irú èèyàn wo là ń pe ọlọ́run yẹn ẹ̀yin ọmọ orílẹ̀-èdè yìí mo kàn rọ̀ wá ẹ jẹ́ kí gbogbo wa ká finú ká fọwọ́ wọ́nú bọ́lọ̀ ti sọ pé bọ́ọ̀lù eléyìí ò rí lórí yẹn ó fọ̀kásí o kò fọ̀kásí o bí bọ́lọ̀ ti sọ pé yóò rí bẹ́ẹ̀ lórí ṣùgbọ́n mo kàn fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èlòmíì tó ń fọ̀kásí wọn ò jẹ́ nǹkan kan irú ẹni yẹn ẹ mọ bí ẹ mọ iye àwọn ìyàwó tí ó sì tí ó ti mislead ilé ọkọ ẹ̀ ó lè sọ fún ọkọ mi pé ìyàwó ẹ̀ ló ń ṣe Ọlọ́run fi hàn pé ìyàwó ẹ̀ ló ń ṣe ó lè sọ fún ìyàwó mi pé Ọlọ́run fi hàn pé ọkọ ẹ̀ ló ń ṣe Ọlọ́run ló mọ irú iye obìnrin táwọn èèyàn ó ti lé dànù nílé ọkọ wọn Ọlọ́run ló mọ iye ọkùnrin tí wọ́n ti influence ọpọlọ ẹ̀ láti lé ìyàwó alálùbáríkà tó bímọ alálùbáríkà fún dànù dàsígbó wọ́n ti bà àárín ọ̀rẹ́ méjì jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì ti bà àárín àwọn ọ̀rẹ́ méjì jẹ́ gbogbo ìwọ tó jẹ́ pastor tàbí jẹ́ wòlíì tàbí jẹ́ prefect tó ń ṣe dáadáa Ọlọ́run mọ̀ ràn yín lọ́wọ́ àní fojú sunkún gbogbo yín bẹ́ẹ̀ bá ti ń bẹ́ẹ̀ bá ti ń ta yóò máa jó ẹ má fẹ́ra yín wọ́n lọ́hùn o. ẹ má fẹ́ra yín ọlọ́run kì í ṣẹgbẹ́ bàbá àyàláyà anybody so ọlọ́run lè fi nǹkan sí ní ẹ̀mí àwọn wòlíì tán súnmọ́ ọlọ́run nìkan kọ́ fi nǹkan sílẹ̀ mi àwa náà máa ń gbà àwa náà ro bẹ́ẹ̀ so ó ọlọ́run ló fọwọ́ tọ́ ọkàn wa tí n bá gbé wòlíì mi wá sí ojú wòran yín pẹ̀lú àwọn nǹkan tó ṣẹlẹ̀ láti ipasẹ̀ wọn ẹ dẹ̀ kan sára sí wọn ẹ gbà wípé káwọn kan mọ̀ ba orúkọ àwọn jìkan jẹ́ àwọn fúrèkì wòlíì kán mọ̀ ba orúkọ àwọn wòlíì gangan gangan jẹ́ ẹ̀yin èèyàn mi agbára ń bẹ nínú ọ̀rọ̀ ọlọ́run tó tọ́ ọ mo gbà ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run ló ń gbọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ èṣù ni wọ́n ń gbọ́ mo bẹ̀ wá gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè kádà kan torí ọlọ́run disappointment tó wáyé lénìí mo fẹ́ ká fi ọwọ́ wọnú ká gbà pé gbogbo nǹkan ló ní ètò ẹ má jẹ́ ká bú àwọn players wa yẹn àwọn náà try ẹni tó lè fìlà mọ́ àjànàkú ló ṣáájú ajé ọlọ́run fún lẹ́ran pa ni àwọn náà gbìyànjú ẹ jẹ́ ká wo òǹbì kan àwọn náà mọ̀ pé pride of Nigeria làwọn náà wọn ní wá láti their respective club ká wá sọ́fà Nàìjíríà nínú ooru burúkú yìí wọ́n á gbá bọ́ọ̀lù thirty minutes wọ́n á wọ́n á sinmi wọ́n á lọ mumi wọ́n á lọ ṣe gbogbo ẹ̀ wọ́n á ní cooling eh, time so ẹ má jẹ́ ká rí wọn nírí pé wọn ò try bí wọ́n try jù bẹ́ẹ̀ lọ a ṣẹ̀ṣẹ̀ máa wo bọ́ọ̀lù a rí ngbà míì pé àwọn kan ni ọlọ́run fún ní bọ́ọ̀lù gbá bọ̀tọ̀ ni àwọn tó win mo sì wo ọlọ́run nìyẹn ìgbà míì àwọn tó ọlọ́run fún ní bọ́ọ̀lù gbá àwọn ló máa win bọ́ọ̀lù ọlọ́run ṣe rí nìyẹn kò sí ní tá àti ìrírí nípa fútbọ́ọ̀lù torí ìdí èyí mo bẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ torí ọlọ́run ní gbogbo nàìjíríà ẹ jẹ́ ká fojú jẹ super eagle pẹ̀lú ògùn ọlọ́run mo mọ̀ pé ó pẹ́ o ó yá o n tà ń lé iná ọwọ́ ọwọ́ ọba ojú òní tiwa ẹ ṣe gan-an mo dúpẹ́ lọ́wọ́ yín.